gbogbo àbá òkùnkùn tó láàánú sọ̀rọ̀ ẹ̀rí yẹn gbogbo àbá òkùnkùn tó lẹ́rìí wa ò ní dé ẹ pariwo mọ́ mi yẹn ní ẹgbinná sọ̀nù ẹgbinná sọ̀nù gbọ́ àdúrà jésù olúwa wa ẹ sọ fún ọlọ́run pé olúwa gbogbo ẹni bá kọlu ìpè ìwọlẹ̀ rí kan olúwa jó wó olúwa sọ ìpè ìwọlẹ̀ rí kan di àpáta gbogbo ẹni bá kọlu ìpè ìjẹ́ kó ní àmì nínú olúwa sọ ìpè ìwọlẹ̀ rí kan di àpáta olúwa sọ di àpáta tí yóò ṣe kọlu mọ́mì àdúrà afẹ́fẹ́ bẹ́ẹ̀ lọ́la o ẹ̀rọ ohun tó ṣẹlẹ̀ lónìí ìyẹn ń sọ fún gbogbo àwọn ọmọ ọlọ́run wípé àdúrà fẹ́fẹ́ màmá tẹ́ ẹ bá fi ń ṣeré tẹ́lẹ̀ ẹ má fi ṣeré mọ́ tẹ́ ẹ bá ń pàjẹ tẹ́lẹ̀ mo fi Jésù bẹ̀yìn ẹ má pàjẹ mọ́ tẹ́ ẹ bá fi ọwọ́ kékeré mu tẹ́lẹ̀ mo fi Jésù bẹ̀yìn ẹ má fi ọwọ́ kékeré mu mọ́ torí àdúrà tó ń wó ilé òkùnkùn ni àdúrà tí Sàtánì fúnra rẹ̀ ń mọ̀ lára ni àdúà tó ń tú ọ̀pọ̀ ìgbèkùn sílẹ̀ ni àdúà tó mú ọ̀pọ̀ lára dání àdúà tí ọlọ́run ti ṣètò ìtúsílẹ̀ ọ̀pọ̀ sínú ẹ̀ ni amen kò ṣẹlẹ̀ rí o ìdí nìyẹn mọ́mì lórúkọ jésù màdàlá ẹ já tún pé jésù olúwa sọ ìpè ìwọlẹ̀ rí kan olúwa sọ di àpáta tí ò ṣe kọlù olúwa sọ di àpáta tí ò ṣe wó olúwa sọ àwọn ọmọ ìwọlẹ̀ rí kan di àpáta tí ò ṣe kọlù ẹ pé jésù ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ olúwa sọ wá di apata tí o ṣe kọlù olúwa sọ wá di apata tí o ṣe wó olúwa sọ wá di apata tí o ṣe kọlù olúwa sọ wá di àpáta tí ò ṣe wó olúwa sọ ìpè ìwọlẹ̀ nìkan di apata, olúwa sọ wá di apata, olúwa sọ wá di apata, olúwa sọ wá di apata, sọ wá di apata tí o ṣe kọlù sọ wá di apata tí o ṣe wó sọ wá di apata tí o ṣe bí wó dúà dua, jésù olúwa wa ẹ jẹ́ àtúnpè jésù ọlọ́run gbogbo ẹ̀bì àdúrà tí àwọn ọmọ ọlọ́run kọ́ orí òkè wọlé nìkan olúwa máa fi ẹ̀rí ńlá dá olúwa máa fi ẹ̀rí kíákíá dá olúwa máa fi ẹ̀rí lẹ́sẹ̀kẹsẹ̀ dá gbogbo àwọn tó ń wojú ọlọ́run fún ọmọ olúwa dá wọn lóhùn nínú oṣù olúwa ṣe oṣù ní oṣù ìbẹ̀wò wọn ṣe oṣù ní oṣù àyípadà wọn ṣe oṣù ní oṣù restoration wọn ṣe oṣù ní oṣù total freedom wọn ẹ jésù ẹ sọ́dí ẹ̀ gbogbo ohun tí àwọn ọlọ́run wá lórí òkè wọlé nìkan olúwa jọ̀ọ́ máa tẹ̀ wọ́n lọ́wọ́ pẹ̀lú ìyá olúwa máa fi lé wọn lọ́wọ́ pẹ̀lú ìyá olúwa máa fi lé wọn lọ́wọ́ pẹ̀lú ìyá olúwa máa fi lé wọn lọ́wọ́ pẹ̀lú ìyanu ohun tí wọ́n ń bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ ohun tí wọ́n ń bẹ̀rẹ̀ tọkàntọkàn ẹni olúwa máa fi lé wọn lọ́wọ́ olúwa máa fi lé wọn lọ́wọ́ ohun tí wọ́n ń bẹ̀rẹ̀ tọkàntọkàn ohun tí wọ́n ń bẹ̀rẹ̀ tọkàntọkàn ohun tí wọ́n ń bẹ̀rẹ̀ tí ọkàn ohun tí wọ́n ń bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ ẹni olúwa máa fi lé wọn lọ́wọ́ olúwa máa fi lé wọn lọ́wọ́ olúwa máa fi lé wọn lọ́wọ́ gbogbo àwọn ọmọ orí òkè wọlé gan olúwa máa dá wọn lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ ìdáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ olúwa máa yọ̀ǹda fún wọn ìdáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ ẹni olúwa yọ̀ǹda fún wọn ìdáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ olúwa yọ̀ǹda fún wọn ìdáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ jésù olúwa wá ẹ wá sọ fún ọlọ́run agbára tó tó rin oṣù kẹwàá ọkọ̀ yẹn ti gbéra náà nìyẹn ẹ jẹ́ á sọ fún arúgbó ọjọ́ agbára tó tó rin oṣù kẹwàá tí òfin ní forí sán tí òfin ní forí lagi agbára tó tó rin oṣù kẹwàá ẹni olúwa gbé wọ̀ wá olúwa gbé wọ̀ wá olúwa gbé wọ̀ wá agbára tó ń dúró di ọlọ́run hmm, olúwa láwọn kan ń kánjú ó ní kò sí ìdáhùn nínú ìkánjú ó ní ẹ dúró di olúwa èmi ni ọlọ́run tí kì í jáni kulẹ̀ èmi ni ọlọ́run tí kì í jáni kulẹ̀ ó ní every alternative is a frustration ó ní every alternative end up in frustration káyìlíà máa sùn dáadáa thank you lord bẹ́ẹ̀ ni ó ní every alternative end up in frustration ó ní ẹ dúró di olúwa ẹ dúró di olúwa gbọ́ mi kò sóhun tí sátani bá fún ẹ pẹ̀lú ẹ̀tàn ẹ̀tàn náà ni ó fi gbà kò sóhun tí sátani bá fún ẹ tí ò ní gbà padà ṣùgbọ́n ohun tí ọlọ́run bá fún ẹ àṣegbé ni kò sóhun tí sátani bá ṣe fún ẹ tí ò ní gbà ní ìlọ́po kò sí ẹ̀bùn ọ̀fẹ́ lọ́wọ́ ẹ olúwa ní ẹnìkan ń kánjú ju ọlọ́run lọ olúwa ní ẹnìkan ń wá alternative kiri ó ń sàtọ ọlọ́run mìíràn ó ń sàtọ ọlọ́run mìíràn olúwa ní frustration ló máa bá pàdé kí ẹni yẹn kọ sílẹ̀ olúwa náà òun ti dé tán ṣùgbọ́n kò fi àyè gbà ọ́ wọ́n mi gbàdúrà ohun tí ọlọ́run ò lè ṣe fún wa kò tí ì dá ṣòro ohun tó ń béèrè yẹn you can do it ohun tá a jọ ń béèrè yẹn mọ́ mi yóò ṣe tìrẹ pé o bí o bá lè gbàgbọ́ yóò ṣe tìrẹ fún ọ bí o bá lè dìrọ̀ mọ́ olúwa lẹ́ni yẹn sọ pé o ti ń pẹ́ pé tó bá máa di ó yẹ kó ti dé káyé lè bò ṣàdàlà kẹ́ńdẹ̀lìyà yóò ṣe tìrẹ fún ọ bí o bá lè gbàgbọ́ yóò ṣe tìrẹ fún ọ bí o bá lè dìrọ̀mọ́ torí pé alágbára ni bàbá alágbára ni ọmọ alágbára ni ẹ̀mí mímọ́ yóò ṣe tèmi pé yóò ṣe tèmi pé o bí mo bá lè bí mú yóò ṣe tìyọ fún ọ bí o bá lè rọ̀ mọ́ ó ní ọ̀nà rẹ̀ nìkan mọ́ àwa márìdì ni ó paṣẹ ìjìnlẹ̀ ó ń ṣe bí ọba wọ́n mi ẹ béèrè fún agbára ọlọ́run agbára tó ń dúró díẹ̀ tí kì í fi fi bẹ́tà gbà bẹ́ẹ̀ agbára tó ń dúró wọ́n mi ẹ jọ gbà ó ẹ̀mí òǹbẹ́ni tó ní mẹ́sẹ̀gì yìí olúwa ló ń kánjú ó wá ń wá ọ̀tá létí olúwa ní ìparun ni olúwa ló ń kanjú kò fẹ́ dúró de òun ọlọ́run mọ́ bàbá mi ní frustration ni ó gbẹ̀yìn yóò ṣe tìrẹ fún ọ bí o bá lè gbàgbọ́ yóò ṣe tìrẹ àtàlẹ́ ah, nìyí olúwa ni kò má fi gúdù gúdù gúdù má má fi rọ́pò best olúwa ni kí ẹni má fi gúdù rọ́pò best ó ní mo mọ èrò tí mo rò sí yín èrò àlàáfíà èrò tọ́lọ́run rò fún ẹ kọ́ ló ń rò lọ́wọ́ yẹn o ìpinnu tọ́lọ́run ní fún ẹ kọ́ ló fẹ́ torúbọ̀ yẹn o ìpinnu bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni olúwalẹ́ni yẹn ti wọnú ẹ̀ tán káyé lè bọ̀ ṣàdáríà ó ní ṣùgbọ́n torí pé òun fẹ́ òun wá ẹ̀mọ́yé pípé tó ti pé òun olúwa ní kó padà kó má bàa parun káyé lè paria bẹ́ẹ̀ ni kẹndẹ́líà kárùsùtà yóò ṣe gbogbo ènìyàn kọrin yẹn yóò ṣe ṣèmi fún mi bí mo bá lè gbàgbọ́ yóò ṣe tèmi fún mi thank you Lord bí mo bá lè dìrọ̀ mọ́ torí alágbára ni bàbá alágbára ni ọmọ bóyá torí ẹni tí mo ṣe wọlé lálẹ́ yìí alágbára ni ẹ̀mí mímọ́ yóò ṣe tirẹ̀ fún ọ yóò ṣe é parí o olúwa ló ti rí ọwọ́ òun ó ti rí ọwọ́ ní ṣùgbọ́n ò lè dúró mọ́ kaindaliaba kẹrùwàgàbà inda ṣìdá ó wá ń sọ wípé tó bá máa parí ó kó ti ṣe ó wá fẹ́ tẹsẹ̀ bọ́ alternatives olúwa ni kò má wọ̀ ọ́ ìparun ni ẹ̀rù ọlọ́run bà mí o ẹ̀rù ọlọ́run bẹ̀ mí o ohun tó bá ti sọ ohun tó bá ti sọ ohun tó ń bá pariwo kò sẹ́ni tó lè dá ah, ẹ pé Jésù olúwa wọ̀ mí lágbára tó ń dúró díẹ̀ báyìí kàmbárí àbọ̀ ṣìdá bẹ́ẹ̀ ni olúwa wọ̀ mí ní agbára tó ń dúró díẹ̀ olúwa wọ̀ ọkọ mi ní agbára àbàkàdá yàbọ̀ ṣá olúwa wọ̀ wọ́n ní agbára tó agbára tá òfin ní fi gúdù gba best agbára tá òfin ní fi gúdù rọ́pò best lọ́wọ́ wa màmá yìí gbà màmá yìí gbà màmá yìí gbà ó ní mo mọ èrò tí mo rò sí yín èrò tọ́lọ́run rò kàn ló fẹ́ fún ẹ yẹn èrò tọ́lọ́run rò kàn ló fẹ́ gbélé ẹ lọ́wọ́ màmá yìí ó ṣe dúró di ọlọ́run ó ní dúró dúró fún Jésù dúró dúró fún Jésù dúró dúró fún Jésù olúwa ni kó má tẹ̀lé alternatives olúwa ní kó má wọ̀ ọ́ mi ò mẹ́ni tọ́lọ́run bá wí olúwa ní kó má wọ̀ ọ́ olúwa ló ti mú wọ́ tán olúwa ló ti wọ̀ tán ṣùgbọ́n èmi ni olúwa lórí ayé ẹ̀ olúwa ni mo wá rí lálẹ́ yìí kí ẹ̀dá yẹn má bàa parun olúwa ni mo wá rí o kó má bàa gé ká àbámọ̀jẹ́ olúwa ni mo wá rí o kí òpin rẹ̀ má bàa dé lójijì ó gbé ènìyàn gbàdúrà olúwa rán mi ní agbára tó dúró díẹ̀ olúwa nílò òótọ́ ló ti dúró òun dẹ̀ ti dé tán ó wá fẹ́ padà olúwa nílò òótọ́ ló dúró olúwa nílò òótọ́ ló dúró di òun lóòótọ́ ló dúró di òun kàhùṣàdà káyìlì mímọ́ lòó. áńgẹ́lì wọ́n kígbe mímọ́ àwọn ọ̀run mi wọ́n kígbe ẹ gbàgbé jẹ ìràwọ̀ mo ní mímọ́ lọ lọ́rùn mi mímọ́ mímọ́ mímọ́ áńgẹ́lì wọ́n kígbe mímọ́ àwọn ọ̀run wọ́n kígbe ẹ gbàgbé jẹ ìràwọ̀ àgbàgbà mẹ́rìnlélógún lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé o àtòkè àtìlẹ̀ ṣé ni wọ́n ń ké tán ta omi mọ́ ta ni ó gorí òkè olúwa tàbí ta ni ó dúró níbi mímọ́ rẹ̀ o ẹni tó ní ọwọ́ mímọ́ àti ọ̀yà funfun mímọ́ lọ́lúwa ah, ah, mọ́mí ẹ̀ pé orúkọ Jésù agbára tó ń dúró di Ọlọ́run láì yẹsẹ̀ agbára tó ń dúró di ètò Ọlọ́run agbára tó ń dúró de ẹjọ́ ṣó ń gbọ́ mi lórí YouTube ẹ bá mi wò ó ṣé wọ́n ń gbọ́ mi lórí YouTube agbára tó ń dúró di dídí Olúwa agbára tó ń wá Olúwa nígbà tí ènìyàn lè rí i. agbára tó ń dúró de olúwa ìsì chajì ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá agbára tó ń dúró de olúwa agbára tí kì í yẹsẹ̀ mọ́mí ẹ béèrè fún dáàbì ẹ béèrè fún agbára tó ń dúró de olúwa tí kì í yẹsẹ̀ ẹni olúwa gbé wọ̀ mí. ètò ọlọ́run. olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ah jésù olúwa wa ẹ wá pe jésù olúwa lálẹ́ yìí ju ayé mi kúrò nínú ìgbé ayé òkú bẹ́ẹ̀ni olúwa ju ayé mi kúrò nínú ìgbé ayé òkú. àìtó ni ọlọ́run bàbá ọlọ́run joseph babalọ́lá àìkú ni ọlọ́run bàbá mi ọlọ́run samson ni akọ́délẹ́gbẹ́ àìkú ni ọlọ́run bàbá mi ọlọ́run joseph babalọ́lá àìkú. ọlọ́run Samson lè akọ́lé lẹ́yìn àìkò ni ọlọ́run bàbá mi ọlọ́run Joseph bàbá lọ́lá àìkò ni ọlọ́run bàbá mi ọlọ́run Samson ni akọ́lé lẹ́yìn àìkú ni ọlọ́run bàbá mi. ọlọ́run Jósẹ́fù bàbá lọ́lá. àìkú ni ọlọ́run bàbá mi. ọlọ́run Sámúsù ni akọ́ndínlẹ́dẹ́. Olúwa hallelujah ẹni bá mo rẹ́. Jésù kó bá wa gbé ga. Ẹ bá wa yìn Olúwa hallelujah. Ẹni bá mórè Jésù kó bá wa gbé ga. Ẹni bá mórè rẹ̀ kó bá wa gbé ga. Ẹni bá mórè rẹ̀ kó bá wa gbé ga. Ẹ bá wa yìn Olúwa hallelujah ẹni bá mọ̀rẹ́ Jésù kó bá wa gbé ga lónìí o mo dúpẹ́ bàbá ẹ kà wáyé lónìí o a dúpẹ́ ọmọ ẹ kà wáyé lónìí o a dúpẹ́ mi mímọ́ ẹ kà wáyé lónìí o a dúpẹ́ bàbá ẹ kà wáyé lónìí o a dúpẹ́ bàbá ẹ̀ẹ́dàwáyà lórí àdúpẹ́ ọmọ. ẹ̀ẹ́dàwáyà lórí àdúpẹ́ mi mímọ́. ẹ̀ẹ́dàwáyà lórí àdúpẹ́ bàbá. ẹ̀ẹ́dàwáyà lórí àdúpẹ́ bàbá. ẹ̀ẹ́dàwáyà lórí àdúpẹ́ ọmọ ẹ̀ka wáyé ló níyò àdúpẹ́ mi mímọ́ ẹ̀ka wáyé ló níyò àdúpẹ́ bàbá ẹ̀ka wáyé ló níyò àdúpẹ́ bàbá ẹ̀ka wáyé ló níyò àdúpẹ́ ọmọ ẹ̀ka wáyé ló níyò àdúpẹ́ mi mímọ́ ẹ̀ka wáyé ló níyò dúpẹ́ bàbá mọ́mí ẹja lọ bí òun ọpẹ́ sókè lọ́lọ́run bàbá lọ́lá ò ṣe é ohun tẹ́ ẹ tún jẹ́ fún ipá àti agbára èyí tó gbé wa ló tàbí wà láàrin àlàyé títí ní òní àdúrà ọpẹ́. orúkọ jésù orúkọ jésù ọlọ́run ẹ ṣeun jésù ẹ ṣeun òwúrọ̀ ẹ ṣe jésù adúpẹ́ fún tí ṣe ní òní ọlọ́run ẹ ṣeun òwúrọ̀ ẹ ṣeun ọlọ́run adúpẹ́ òwúrọ̀ adúpẹ́. Jésù ẹ ṣé òun la ṣeun Jésù ẹ ṣeun òun la ṣeun Jésù ẹ ṣeun òun la ṣeun òun la ṣeun òun la ṣeun òun la ṣeun Jésù ẹ ṣeun ọlá ẹ ṣeun òun la ṣe Jésù ẹ ṣé ọlọ́run ẹ ṣé òun la ṣe ọlọ́run ẹ ṣé Jésù ẹ ṣé ọlọ́run ẹ ṣé òun la ṣe ọlọ́run ẹ ṣé ọlọ́run adúpẹ́ ọlọ́run adúpẹ́ ọlọ́run adúpẹ́ ọlọ́run ẹ ṣeun. Ulaşın, ulaşın, ulaşın, ulaşın, ulaşın, ulaşın, ulaşın. Ulaşın, ulaşın, ulaşın, ulaşın, ulaşın, ulaşın, Jésù aṣeun, Ọlọ́run aṣeun, Olúwa aṣeun, Olúwa aṣeun, Jésù aṣeun, Ọlọ́run aṣeun, Olúwa aṣeun, Ọlọ́run aṣeun, ẹ ò jẹ́ kí ó kọ́ ọ dé lójijì. Ọlọ́run adépẹ́, Jésù adépẹ́, Olúwa adépẹ́, Olúwa aṣeun, Olúwa aṣeun, Ọlọ́run aṣeun, Olúwa aṣeun, Olúwa aṣeun. Àmín. Olúwa ká dúpẹ́ lọ́kàn, Olúwa mo dúpẹ́ kíyèsí ọjọ́ olúwa ọjọ́ mímọ́ tí ń ṣe ọjọ́ ìbùkún ẹ jẹ́ agbóhùn wa sókè àdúrà ọpẹ́. orúkọ jésù orúkọ jésù ọlọ́run ẹ ṣeun òwúlọ ẹ ṣeun fún ìṣeré ẹsẹ ọ̀rọ̀ wa òwúlọ ẹ ṣeun ọlọ́run ẹ ṣeun òwúlọ ẹ ṣeun jésù adúpẹ́ òwúlọ adúpẹ́ jésù adúpẹ́ ọlọ́run ẹ ṣeun òwúlọ jésù adúpẹ́ ọjọ́ ìsinmi ọjọ́ ọjọ́ ìsinmi olúwa ṣeun olúwa ṣeun olúwa ṣeun olúwa ṣeun olúwa ṣeun jésù ṣeun olúwa ṣeun olúwa ṣeun olúwa ṣeun olúwa ṣeun olúwa ṣeun jésù adúpẹ́ olúwa ṣeun jésù ṣeun olúwa ṣeun olúwa adúpẹ́ jésù adúpẹ́ olúwa adúpẹ́ jésù ṣeun olúwa ṣeun olúwa ṣeun jésù ṣeun olúwa ṣeun olúwa ṣeun jésù ṣeun olúwa ṣeun jésù ṣeun olúwa ṣeun olúwa ọlọ́run ṣeun ọlọ́run ṣeun ọlọ́run ṣeun ọlọ́run ṣeun ọlọ́run ṣeun jésù ṣeun ọlọ́run ṣeun ọlọ́run ṣeun ọlọ́run ṣeun ọlọ́run ṣeun ìmọ̀lẹ̀ wọ̀ ọlọ́run ṣe ọlọ́run dúpẹ́ ọlọ́run ṣe ọlọ́run ṣe ọlọ́run ṣe ọlọ́run ṣe ọlọ́run ṣe ọlọ́run ṣe ọlọ́run ayẹkáyẹ tí mo lè wà gbogbo ìyọlá ó yà ọ lọ wà yípo képo tí mo lè dé.

Some people doesn't know how to appreciate God for their presence, and that is why their future they couldn't travel into it. If you cannot appreciate God for your current moment, you can't travel into the future that He has ordained for you. I want you to just look at your current moment and say, Daddy, I just want to thank you in anticipation for the future that you are taking me and my family. Open your mouth and begin to appreciate God. Father, in the name of Jesus, Lord, I just want to thank you for the transmission of the little you have done for us. Lord, I thank you, Lord, we thank you, Lord, we thank you. Ọlọ́run ẹ ṣeun Jésù ẹ ṣeun fún Bíbélì ẹ ṣeun. Ọlọ́run ẹ ṣeun Jésù Our father said something this morning. He said many people are looking, but only few are seeing. Many people are looking, but only few people are seeing. Many people have these two eyes widely open, hey, but only few people are seeing. Meaning that, mommy, there are two eyes. Tí ẹnìkan kan wá ní, the physical eyes who are open here, and the spiritual eyes. It now takes only the spiritual eyes to see the invisible. We want to pray tonight, oh God of heaven, open my open my spiritual eyes. I want to begin to see beyond the physical. I want to see what others are not seeing. I want I, I want to I, I want to see what others are not seeing. Lift up your voice and begin to pray. Father, in the name of the Lord, I want to see what are the others are seeing. Lord, let begin to see. You Lord, I'm casting light out. Lord, let me begin to Lord, I'm not mighty. Lord, let me to see. You just focus on Lord, let me begin to let me begin to see. Let me begin to see. Let me begin to see. Lord, let us begin to see. Lord, let me to see. Let my family begin to see. Lord, let me to see. Lord, let me begin to see. Lord, let me to see. Lord, let me begin to see. Lord, let me to see. Lord, let me begin to see. Lord, let me to see. Lord, let me begin to see. Lord, let me to see. Lord, let me begin to see. Lord, let me to see. Lord, let me begin to see. Lord, let me to see. Lord, let me begin to see. Lord, let me to see. Lord, let me begin to see. Lord, let me to see. Lord, let me begin to see. Lord, let me to see. Lord, let me begin to see. Lord, let me to see. Lord, let me begin to see. Lord, let me to see. Lord, let me begin to see. Lord, let me to see. Lord, let me begin to see. Lord, let me to see. Lord, let me begin to see. Lord, let me to see. Lord, let me begin to see. Lord, let me to see. Lord, let me begin to see. Lord, let me to see. Lord, let me begin to see. Lord, let me to see. Lord, let me begin to see that anointing of our heart this We begin to see Lord, let me begin to see. Father, Amen. Oh, àdúrà yóò Our father anointed our eyes that we shall begin to see. Something happened yesterday. Somebody was sharing a testimony with me. And he said, sometime last year, God laid our father in the Lord to anoint the eyes of everybody in the church. And lo and behold, this fellow was there. She was actually present, and her eyes was among whose anointing was fall upon. And lo and behold, when she goes back home, behold, what she saw was a veil that has been covering her. And it was as if that thing was just taken away wọ́n ti fi ìbòjú kan bo ojú arábìnrin yìí tó jẹ́ wípé kò lè rí nǹkan kan and after the anointing on that particular I'm talking about last year her father was not aware of this testimony and God lead him again that he should anoint the eyes of everybody why am I laying emphasis on this those of you that were in that service this morning don't take it with levity anything that God leads our father to do on this morning is heavenly orchestrated and I believe is to liberate somebody Meaning that every opportunity that has been passing you by, and you are not catching it. After that anointing, you begin to see them. Amen. After that anointing, you begin to locate them. Amen. After that anointing, you begin to recognize them. Amen. I want you to open your mouth and say it again. What we give them, what we give them transgenerational they are just walking by it. They are passing by, and they are not discovering. I want you to pray. Olúwa gba ojú ọ̀rọ̀ me. Every opportunity around me, every Sunday is our covenant day of prosperity. I want you to pray. Olúwa gba ojú ọ̀rọ̀ mi. Every opportunity around me that have been like for me. Oh God, begin to open my eyes. Àti èmi àti ọmọ. Oyọyọyọyọ. In Jesus' name we pray. Amen. Our father was ministering this morning in Kerry and he was talking about solving problem to make wealth. Mommy, let me say this. Problem will always emanate till Jesus return. Ìṣòro ò lè o. There will always be. I want to add this so that we can know that everybody can be blessed before I go into my teachings tonight. Ìṣòro ò lè tán láyé. Ó dìjọ́ táyé bá parẹ́. There will always be what to solve. There will always be a problem to solve. Many believers today, we are lazy. Many Christians today want to be rich overnight and they don't want to solve a problem. If you cannot solve one problem, you cannot get wealth. Every wealthy people have been able to provide a solution to a particular problem. They have been able to identify it and they are cashing out mo súre fún ẹnìkan lónìí ìrònú ibi gíga èyí tí ó sọ wá di ọlọ́rọ̀ láyé iye wa kó ṣí sí i. mo ní iye wa kó ṣí sí i. that is why every day have your thinking moment. ní gbogbo ọjọ́ ẹ máa ní àkókò tẹ pèsè sílẹ̀ pé àkókò ìrònú the time you wanna think you want to think outside the box you want to think something else you can do. You want to think about the, about the problems of humanity and how you can become, be able to solve them. Why am I saying the issue? ìṣòro oh, later? There will always be a problem to solve. So it is not left for you and I to identify my own problem to solve and for me to begin to cash out. And just Ẹ jẹ́ sọ fún Ọlọ́run ẹni Olúwa lálẹ́ yìí, Olúwa ṣe ojú mi sí ìṣòro ayé. Èyí tí ó sọ èmi di ọlọ́rọ̀ láyé. Ẹ̀pẹ̀ Jésù ẹ sọ ní àdúrà náà. Orúkọ Jésù orúkọ Jésù náà bẹ̀rẹ̀ sí sí ojú mi sí ọ̀rọ̀ ayé. Olúwa sí ojú mi sí ọ̀rọ̀ ìṣòro. Olúwa tó máa kó sí ọ̀rọ̀. Olúwa sí ojú mi sí. Olúwa sí ojú mi sí. Jésù ẹ sí ojú mi sí. Olúwa sí ojú mi sí. Olúwa sí ojú mi sí. Jésù ẹ sí ojú mi sí. Olúwa làmí lójú. Olúwa làmí lójú. Jésù làmí lójú. Olúwa là ìdílé mi lójú. Olúwa làwa lójú. Olúwa làwa lójú. Olúwa làwa lójú. Jésù làwa lójú. Olúwa làwa lójú. Olúwa làmí lójú olúwa là ilé mi lójú olúwa là wá lójú ọ̀rọ̀ olúwa là wá lójú ọ̀rọ̀ jésù là wá lójú ọ̀rọ̀ olúwa là wá lójú ọ̀rọ̀ olúwa là wá lójú ọ̀rọ̀ jésù là wá lójú ọ̀rọ̀ olúwa là wá lójú ọ̀rọ̀ olúwa là wá lójú ọ̀rọ̀ olúwa là wá lójú ọ̀rọ̀ jésù là wá lójú ọ̀rọ̀ olúwa là wá lójú ọ̀rọ̀ olúwa là wá lójú ọ̀rọ̀ olúwa là wá lójú ọ̀rọ̀ jésù là wá lójú ọ̀rọ̀ olúwa là wá lójú ọ̀rọ̀ olúwa là wá lójú ọ̀rọ̀ olúwa là wá lójú ọ̀rọ̀ jésù là wá lójú ọ̀rọ̀ olúwa là wá lójú ọ̀rọ̀ Ora lava los lloros, Dios alaba los lloros. Ora lava los lloros. Ora lava los lloros, Dios alaba los lloros. Ora lava los lloros, Dios alaba los lloros. Let us then verse 3. Ora lava los lloros, Dios alaba los lloros. Ora lava los lloros. Ora lava los lloros, Dios alaba los lloros. Ora la ilé mi los lloros. Dios alaba los lloros. Amen. I had a father saying, there is no money in engineering. Hey, there is no money in accounting. There is no money in nursing. There is no money in medical practitioning. Only there is only wealth in entrepreneurship. Ẹ̀rìnwó yẹ ká tètè máa gbà fún àwọn Thank you for the schools. Thank you for the affirm education. But the spirit of entrepreneur must enter into them. And it can only enter if they can be able to pay. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run, Olúwa ẹ̀mí ìrònú ọ̀rọ̀. Táwọn ọmọ wa fi discover what is embedded in them. It is good to go to school, but it is more to discover yourself. It is more to discover what is loaded in you. No wonder you see a top class at the end of the day, he has doing exceedingly well more than somebody who has a first class. ẹ já sọ fún ọlọ́run ìrònú ọ̀rọ̀ olúwa pọ̀ sínú àwọn ọmọ wa kí wọ́n dìde lójú ẹ̀mí wa ẹ̀pẹ́ jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ kọ́ jésù wọ́n àwọn olójú sí ọ̀rọ̀ káwọn náà má máa ṣe àgbẹ̀tù àmà káwọn náà má máa tún sọ́kù àgbẹ̀tù àmà ẹ̀jẹ̀ àgbà fáwọn ọmọ ìrònú ọ̀rọ̀ olúwa ní àwọn olójú ọ̀rọ̀ olúwa ní àwọn olójú ọ̀rọ̀ níbi tí ọ̀pọ̀ ti ń dààmú níbi tí ọ̀pọ̀ ti ń dààmú olúwa ní àwọn olójú ọ̀rọ̀ olúwa ní àwọn olójú ọ̀rọ̀ ìlà lójú ọ̀rọ̀ ìlà ìlà lójú ọ̀rọ̀ kàbẹ̀ sí pẹ̀sà ìlà ìlà ojú ọ̀rọ̀ wọn ìlà ìlà ojú ọ̀rọ̀ ìṣẹ̀ ìlà lójú ọ̀rọ̀ ìlà ìlà ojú ọ̀rọ̀. Haven't you seen people that migrated to United States that migrated to the Western world and at the end of the day they are suffering and some people are cashing out some people are making money hey why one eyes is blind the other eyes is open èèyàn lè wà ní ọba mọ́mì kó máa kú ṣẹ́ èèyàn lè rìnrìn ìlú ọba mọ́mì kó sì wà nípò olòṣì à ń sọ̀rọ̀ nípa olúwa la ojú ẹ̀mí mi ibi téèyàn ti ń ṣiṣẹ́ ẹlòmíì á rí opportunity that he can explore and become his own employer of labour and another person is blind to remain the employee ọlọ́run á dẹ̀ la ẹlòmíì ló dá wọ́s ibi tí mo ti ń ṣiṣẹ́ yìí I can also set it up it's what we are talking about anywhere you are working mọ́mì. It's a it's is, is a pointer that you can have that same company. I want us to begin to have that mentality. My father said something. If you don't conceive it, you cannot have it. If you don't think it, you can't have it in your hands. Anywhere, anybody there, Matishia, be it in a conglomerate. I don't want to care how big that organization is. Have the consciousness that I can also have this. If I can work here, As an employee, and then I can also be an employer. Nothing is impossible. And that's why we just need these eyes to be open. We just need our understanding to catch it. And that's why Olúwa la ojú ẹ̀mí ọ̀rọ̀ mi níbi Maybe fọ́ sí. Ẹ pé Jésù ẹ sọ orúkọ jésù lọ́lọ́ tí ẹ̀mí ọ̀rọ̀ mi tó fọ́ sí ìjésù lọ́lọ́ tí ẹ̀mí ọ̀rọ̀ mi. ìrọ̀lẹ́ mi lójú ọ̀rọ̀ mi tó fọ́ sí ìrọ̀lẹ́ mi lójú ọ̀rọ̀ mi tó fọ́ sí. ìrọ̀lẹ́ ìdílé mi lójú ọ̀rọ̀ mi tó fọ́ sí ìrọ̀lẹ́ mi lójú ọ̀rọ̀ mi olùwà là mí lójú ọ̀rọ̀ olùwà là mí lójú ọ̀rọ̀ olùwà là mí lójú ọ̀rọ̀ olùwà là mí lójú ọ̀rọ̀ olùwà là wà lójú ọ̀rọ̀ olùwà là wà lójú ọ̀rọ̀ olùwà là wà lójú ọ̀rọ̀. gbogbo orí ọ̀fẹ́ tí mo ti sọnù olùwà là wà lójú ọ̀rọ̀ olùwà là wà lójú ọ̀rọ̀ olùwà là wà lójú ọ̀rọ̀ olùwà là wà lójú ọ̀rọ̀ olùwà là wà lójú ọ̀rọ̀ olùwà là wà lójú ọ̀rọ̀ olùwà là wà lójú ọ̀rọ̀ olùwà là wà lójú ọ̀rọ̀ olùwà là mí lójú ọ̀rọ̀ olùwà là mí lójú ọ̀rọ̀ olùwà dárí ọ̀fẹ́ ìbọ̀dà olùwà ọ̀fẹ́ ọ̀pọ̀ tí mo ti sọnù olùwà ọ̀fẹ́ ọ̀rọ̀ tí mo ti sọnù olùwà Hula la lójú ọ̀rọ̀, hula la lójú ọ̀rọ̀, Jésù la lójú ọ̀rọ̀, hula la lójú ọ̀rọ̀. Amen. Mommy, you can never beg to be wealthy. Òṣàlágbé tó dọlọ́rọ̀ there must what be what you are doing that is cashing out ó gbọ́dọ̀ ní nǹkan tẹ́ ń ṣe mọ́mì tó ń fún yín lówó èèyàn ò lè tọrọ là èèyàn ò lè tọrọ dìde èèyàn ò lè tọrọ dínlá there must be something that is also fetching you money ẹja sọ fún Ọlọ́run ẹ̀mí ìrònú ọ̀rọ̀ ó yá bà lé mi ẹ̀mí me, ọ̀rọ̀ you must first of all your mindset must first of all change some people they never think something can change for them More ò ronú bí ayé yẹn lè yí padà wọn ò ronú báwọn náà lè di òtẹ́dọ́lá ọ̀la wọn ò ronú báwọn náà lè di makadenuga ọ̀la nítorí pé kí ni wọ́n no no no no no no as far as your eyes can see ẹ just sọ for ọlọ́run olúwa offer to buy ìrònú ọ̀rọ̀ ó fà tó ba ìrònú ìdìde mi our father said something One of the greatest enemy of every mankind is to be comfortable the most deadly state in every man's life is when you get to the state you don't need anything some people will get to the state I don't need God mo ṣáà ti ń jẹun àárọ̀ mo ti ń jẹun so you are created more than that there are souls that are attached to you when you accept that you must raise maybe you don't know a ti kó àwọn kan sí yín léjìká mọ́mì tí ẹ gbọ́dọ̀ jẹ́ èjìká ògo fún wọn tó jẹ́ pé pàṣẹ yín náà gbọ́dọ̀ gbọ̀ dìde tá ò bá wá dìde wọn ò lè dìde so you are more than you are made more than for that purpose eh, that, that state you are ẹ jẹ́ sọ fún ọlọ́run ọfà tó ń ba ìrònú òkè mi ọfà tó ń ba ìrònú ìdìde mi olúwa ti ọfà yẹn jáde ẹ̀pẹ̀ jésù ẹ sọ ní àgbọ̀n. orúkọ jésù orúkọ jésù ọfà tó bá yẹn lórí òkè mi olúwa ti ọfà yẹn jáde jésù ẹ ti jáde olúwa ti ọfà yẹn jáde olúwa ti jáde jésù ẹ ti jáde ọlọ́run ti jáde olúwa ti jáde ọlọ́run ti jáde jésù ẹ ti jáde ọlọ́run ti jáde jésù ẹ ti jáde olúwa ti jáde ọlọ́run ti jáde olúwa ti jáde jésù ti jáde olúwa ti jáde olúwa ti jáde jésù ti jáde olúwa ti jáde jésù ti jáde olúwa ti jáde olúwa ti jáde olúwa ti jáde jésù ti jáde olúwa ti jáde olúwa ti jáde olúwa ti jáde olúwa tó bá rò ní ìdílé ẹni olúwa ti jáde olúwa ti jáde olúwa ti jáde olúwa ti jáde jésù olúwa wa ẹ sọ fún. Olúwa bá mi dá májẹ̀mú transgenerational wealth. We are going to look at some instances in the scripture. Some people who wealth are transferred to them. Tí wọ́n fẹ́ gbàdúrà lálẹ́ yìí, yóò lúwa bá mi dá májẹ̀mú ọrọ̀ lẹ́yìn náà. Make with my family covenant of transgenerational wealth. Open your mouth and begin to pray. If it can happen in the future, it can happen for you and I. If wealth can be transferred from generation to generation, we can also transfer wealth from one generation to another. Our God should not end with us. We are not fulfilling that area. It must be a transgenerational wealth. Ọ̀rọ̀ tìrọ̀lẹ́rọ̀ ọ̀rọ̀ àti ìrọ̀dẹ́nu ìṣẹ̀bá adámájẹ̀mú yẹn ìṣẹ̀bá adámájẹ̀mú yẹn ọ̀rọ̀ ìrọ̀dẹ́nu ìṣẹ̀bá adámájẹ̀mú yẹn ìrọ̀bá adámájẹ̀mú yẹn ọ̀rọ̀ ìrọ̀dẹ́nu ìṣẹ̀bá adámájẹ̀mú yẹn ìrọ̀bá adámájẹ̀mú yẹn ìṣẹ̀bá adámájẹ̀mú yẹn ìrọ̀bá adámájẹ̀mú yẹn ọ̀rọ̀ ìrọ̀dẹ́nu ìrọ̀bá adámájẹ̀mú yẹn ìrọ̀bá adámájẹ̀mú yẹn ìrọ̀bá adámájẹ̀mú yẹn ìrọ̀bá adámájẹ̀mú yẹn ìrọ̀bá adámájẹ̀mú yẹn ìrọ̀bá adámájẹ̀mú yẹn torí pé kò ní ó gbàgbọ́ bọ̀ tó is there anybody that does not need money? Or anybody that does not like when message is free from prosperity? Is there anybody? you have anything that is in your bank, you can spend it. You had it. How many had that statement? That whatever is anybody that hates prosperity message, he not say something. Anything that is in your account, go and bring it. Nobody could raise their hand. It means everybody is coming. Why, why, why do we come? Why do we try as much as possible to castigate it? Hallelujah. mm It is also the visit of the devil. Ẹ já sọ for ọlọ́run bí why. jọ. Ọgbà tó ń bá ìròyìn ìṣe mi ọkọ̀ tó ń pa ìrònú ọ̀rọ̀ mi ọkọ̀ tó ń pa ìrònú ọ̀rọ̀ mi ẹni olúwa tí ọkọ̀ yẹn jáde lálẹ́ yẹn sọ ní àbúrò bẹ́ẹ̀. orúkọ jésù orúkọ jésù ọba tó pa ìrònú ọ̀rọ̀ mi olúwa tí ọmọ yẹn jáde olúwa tí ọmọ yẹn jáde olúwa tí ọmọ yẹn jáde olúwa tí ọmọ yẹn jáde ọba tó pa ìrònú ọ̀rọ̀ mi olúwa tí ọmọ yẹn jáde olúwa tí jáde olúwa tí ọmọ yẹn jáde àmín. ó ní mo fẹ́ dìde o bàbá mi. mo fẹ́ dìde o mo fẹ́ dìde mi mo fẹ́ dìde o. láàárín ọ̀pọ̀ mi dìde o. mo fẹ́ mi mo fẹ́ dìde o. mo mi mo fẹ́ dìde o. láàárín ọ̀pọ̀ mi dìde o. mo fẹ́ mi fẹ́ dìde o. Mo fẹ́ dìde o bàbá mi, mo fẹ́ dìde o. Láàárín ọkọ ènìyàn, láàárín ìdílé o. Jésù Olúwa wa, mọ́mì tá bá dìde ó máa ran dìde ó máa There is something they call transgenerational wealth. We want to lead to some of the people that enjoy this grace. And that is the grace we want to pray for tonight. Before the vigil and our Father will pray with us on that fruit watermelon. Ẹ má jẹ́ àgbàgbé o, èso watermelon làwọn bàbá máa lò lálẹ́ yìí. Ṣùgbọ́n èyí ọjọ́ mẹ́jẹ̀mú ìbùkún. A fẹ́ wo àwọn tí ọ̀rọ̀ yí tó yí lọ́wọ́ wọn. Àwọn tí ọ̀rọ̀ ti ìrànkan dé ìrànkan àwọn tí ọrùn bá lò ó wá yí sáwọn ọmọ lórúkọ jésù èmi àti yá rí ọrùn. mo ní ọrùn àbá wa gbé. ọrùn àfi lọ́mọ lọ́wọ́ ọlọ́run kó bá wa dá májèlé. ọrùn àfi lọ́mọ lọ́wọ́ mo ní ọlọ́run kó yọ̀ọ̀dá sí wa. ẹ jẹ́ mo wo ìgbé ayé ábúráhàmù wọ́n tún lùdẹ̀ máa fọ́ ọ̀pá jọ bẹ́ẹ̀. That were able to transfer wealth. It is it can be transferred tọ́ba léèyàn jogún ègún ó gbọ́dọ̀ lè jogún òkú náà if person can be transferred then wealth should also be transferred meaning that mommy if you and I can get it right and acquire where we can transfer it to our children and that is how it keeps on going it keeps on going it keeps on going and our one generation will be blessing us. mo gbàdúrà mọ́mí ọ̀rọ̀ tí àwọn ọmọ ọmọ ọmọ ìran ìrandẹ́ran wọ́n máa bá lọ́wọ́ wa tí wọ́n máa máa ṣàdúrà fún wa lórúkọ Jésù Ọlọ́run kó yọ̀ǹda. Àmín.

Aleluia. É kí ló ń ṣẹlẹ̀ ẹ já sọ fún ọlọ́run olúwa jọ̀ọ́ sọ mí di àtẹ̀kù ìdílé fáwọn ọmọ mi àdúrà tí bàbá gbà fún wa láròyé jọ̀ọ́ olúwa ṣí ojú mi ìrònú ọ̀rọ̀ à eight hours to five hours ìyẹn kọ́ ni ìrònú ọ̀rọ̀ ìyẹn kọ́ ni ìdílé mọ́mí glory be to what they are paying us but we are more than that. We are more that we have to think. Let our thinking, uh, thinking, thinking happy. let it begin to come out lọ́lúwa èmi náà fẹ́ rí ogun rere fi lọ́mọ lọ́wọ́ iléeṣẹ́ tí mo wà yìí mi ò lè jogún ẹ̀fọn mọ̀ bó bá yá bó bá pẹ́ wá ní kí n máa lọ tó bá yá tó bá pẹ́ wá ní ojú ọjọ́ ti lọ lórí mi tó bá pẹ́ tó bá yá wá láwọn nílò sáfíìsì mi mọ́ ẹja sọ fún ọlọ́run ọ̀nà tèmi náà lè jogún fọmọ a olúwa ṣí ojú mi sí ohun tí mo máa ṣe tọmọ lè dé bá lọ́wọ́ mi tí mo lè gbé lọ́mọ lọ́wọ́.

Oulà là lójú àmì sí, Jésù là lójú àmì sí. Oulà là lójú àmì sí, Jésù là lójú àmì sí. Oulà là lójú àmì sí, Jésù là lójú àmì sí. Oulà là lójú àmì sí, Jésù là lójú àmì sí. Oulà là lójú àmì sí, Oulà là ojú ọ̀rọ̀ wa. Oulà là ojú ọ̀rọ̀ wa. Oulà là ojú ọ̀rọ̀ wa sílẹ̀, I take my home. Open my eyes, every idea that was ever crossed my mind, that I swore away. Oh God of heaven, give me a second chance. My back water was in Ohun gbogbo tẹ́ ti sọ fún mi. Ọlọ́run ṣe mi ọkọ̀. Ohun gbogbo tẹ́ ti tú láṣẹrẹ. Fún ọkọ mi tí wọ́n mú náà. Lọ́jọ́ ọ̀nà ìdíje fún wa. Ohun tó ti tú pẹ́ lọ́nà mi. Ẹ̀mí ni mo rí ọ̀fẹ́ rẹ̀. Olúwa gbà wá lójú. Open my eyes. Open my eyes. Open my eyes. My husband, I, my children, I, my family, I, I do pray. Open your mouth. Father, prayer. In Jesus' name we pray. Amen. If it has God that has spoken it, it may be meaningless to develop them. They don't need to approve it man. If God has spoken it, He has already approved it before He spoke it into your mind. Oti Oti ó Let's just go and take steps. Let's just go and move. Ọ̀nà tó náà ló fẹ́ gbé gbàdé yẹn. The same thing with the children of Judah. They had a wealth transfer. Children of Israel, they had a wealth transfer. All these people had a wealth transfer. What do we want to transfer to our children? We can't transfer what we don't have. We can only transfer what we have got. I want you to pray this last prayer. Father, give me my own. That company you are working with is not your own, it's for another person's children. tó bá máa gbé iléeṣẹ́ yẹn lẹ̀ wọ́n lè ronú kan ọmọ tèmi àti ní wá ronú àwọn ọmọ wọn is somebody's inheritance think of your own what is your own inheritance that you want to leave to your children ẹ já sọ fún ọlọ́run Lord give me my home that can be transferred to my children oh God give me my if you can pray it all wholeheartedly and prepare your heart to have it, God can deliver it. Pray that prayer with a sincerity of heart. Oh God, give me my hope to be transferred to my children, both the born and the unborn generation, in the name of Jesus. Open your mouth Lord, give us our own. I want own. Lord, give us our own. Lord, give us our own. My own. Lord, give us our own. Lord, give us our own. Lord, give us our own. Lord, give us our own. Lord, give us our own. Lord, give me my own. Lord, give me my own. Lord, give me my own. Lord, give us our own. Lord, give us our own. Father, Lord, give us our own. Lord, give us our own. Lord, give us our own. Lord, give us our own. Lord, give us our own. Lord, give us our own. Father, Lord, give us our own. Amen. Lord, make me a legacy. that can never be erased. Ah, àwọn ọmọ nàìjíríà yẹn yẹ. Make me a legacy. Make me and my husband a legacy that cannot be easily erased. Lord, make me legacy that be easily Lord, make legacy that be easily Lord, make legacy that legacy that cannot be easily replaced. Lord, make us a legacy that can never be easily erased. Lord, make us a legacy that can never be easily erased, oh Lord. Lord, make us a legacy that can never be easily erased. Lord, make me a legacy that cannot be easily erased. Let me a legacy that can never be easily erased. Lord, make us a legacy that can never be easily erased. Lord, make us a legacy that can never be easily erased. Lord, make us a legacy that can never be easily erased. Lord, make us a legacy. Lord, make us a legacy. That can Lord, make us a legacy. Lord, make us a legacy. That Lord, make us a legacy. Lord, make us legacy, Lord. Lord, make us a legacy. Lord, make us a legacy. Lord, make us a legacy. Lord, make us a legacy. Lord, make us a legacy. Lord, make us a legacy. Lord make us a legacy. Lord, make us a legacy. Lord make us a legacy. Lord, make us a legacy. That can never be erased. Lord, make us a legacy that can be easily erased. Oh, Lord, make can never be easily erased. Make us a legacy, Lord, that be easily erased. Lord, make us a legacy that can be easily erased. Lord, make us legacy that can never be easily erased. Lord, make us a legacy, O Lord, that can never be easily erased. Lord, make us a legacy, O God, that can never be easily Make That can never be erased. That can never be erased. a you are problem and are the world, you are a legacy. You can never be easily erased. Oh, pray, pray, pray, pray, pray, pray, In Jesus' we pray. Our Father said something that we are going to this tonight, we are preparing for the èso melon watermelon ni bàbá máa lò lálẹ́ èso watermelon àwọn làbí iṣẹ́ yẹn náà iṣẹ́ èso yẹn alẹ́ yìí aago mẹ́wàá ten pm noon time eleven pm we are going to connect back online but this is where I want to I want us to close for this section our father said something He including this morning and it caught my attention I want us to pray with it he said and I quote you cannot replace hey a man never discover. It is this excellence that is missing in the life of many Africans. We are doing things, but there is no excellence. We are into so many things. We have great ideas, but we don't add excellence to it. No wonder many business, many people were being replaced. No, no wonder many people cannot stand the test of time. No wonder people can easily be replaced. No wonder people can easily be maneuvered because something critical is missing in what we have gotten, and that is excellent. We want to pray this morning. Oh God of heaven, the spirit of excellence that will make me to be irreplaceable. Hey, mothers pray, wives pray, business guru pray, children pray, students pray. Oh God of heaven, spirit of excellence that will make me not to be irreplaceable. You cannot replace a woman of excellence. That's what I'm saying. You cannot replace a man of excellence. You cannot replace a business with excellence. You cannot replace a child with excellence. You cannot replace an organization with excellence. You cannot replace Alec Bush. Ẹ jẹ́ gbàdúrà ẹ̀mí ìtayọ̀ láàrin gbogbo ènìyàn. the spirit of excellence. We might be doing things to get